0032 85 Al Madina Schools, top about the area, Ogumasho, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين a tún kí ẹ̀yin gbogbo àwọn àjọ kojúmọ́ kàbọ̀ sórí ọtún ìtúyìn ètò àti àkóní àlefíkì òfin Islam Al-Madina Center pápá bẹ́ẹ̀ lógún ìṣẹ́ ni wọ́n ṣe agbátẹrù abẹ́ àlá àkóbá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa ọ̀làdùn níbi lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafuddeen Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá bẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ àyàkùnlá Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí aláàkójẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójú kan ẹ̀sìn Islam kó tó wọn bá a ṣàlékún àáfíà bárọ́kà risk kó tó wọn bá a ṣe sí fún yín bíi láì tààlà bákan náà kó jẹ́ kí ẹ̀mí àtúbọ̀tán dáadáa bíi ìlà kó bá fi àlùjẹ́nà náà kó bá fi sáyẹ́ńdẹ̀ sùn lórí àti ẹ̀yìn àti àwọn ará lílé àpapọ̀ ìbéèrè aláwọ̀kọ́ tí wọn kọ́ máa fi ṣíde òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹrú Allah kan Mrs Latifa láti USA wọ́n ní ẹ dákun kí ló lè jẹ́ àtúnṣe sí ìgbéyàwó tó ti wáyé lọ́dún bíi mélòó kan sẹ́yìn àmọ́ tó jẹ́ pé ìyàwó yìí ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ni wípé kò sí ìdí láàrin bàbá àti màmá tó bí òun àti pé bàbá tá à ń sọ yìí ló ṣe wàlí yìí lọ́jọ́ nìka wọ́n tún ní kí ni òbí ò ṣe sí ọ̀rọ̀ ọmọdé kan tó ti pé ọdún mẹ́rin táwọn ń kọ́ ládùúà tá a máa ń ṣe ṣáájú wíwọ balùwẹ̀ àbí ilé ìgbọ̀nsẹ̀ tí ò tí ì mọ̀ wípé ǹjẹ́ ọ̀nà kan ń bẹ tí àwọn lè gbà mọ bá fi ṣe àdúrà yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì um látọ̀dọ̀ ọ̀dà wọ́n ní ṣé n tí àwọn ṣe dáa tí àwọn bá ń fún káfíìrì nímọ̀ràn láti pa ọtí mímu tẹ́tẹ́ títa zìnà ṣíṣe orin kíkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn bá ń fún nímọ̀ràn pé kọ́pá ti gbé ṣé n táwọn ṣe ṣe ọ́ dáa bákan náà uh, ah, broda Sulaiman Ìbíkúnlé láti Benin Republic wọ́n ní ẹ dákun kí ni bí àmì àbí àpẹẹrẹ tá a fi máa ń mọ ìgbé sùlátùlẹ àìṣà ó ti wọlé àti pé kí ni èyí ó ṣe tí èèyàn bá gbàgbé láti ké suratul fatiha lẹ́yìn imam ẹ jẹ́ ń da bíbà náà ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala warahmatullahi wabarakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni tó bá padà hàn sí wípé bàbá rẹ̀ tó fi lọ́kọ kìí ṣe bàbá eléyìí tẹ̀sìn islam tó pè ní bàbá tani bàbá wọn náà lẹni tó sọ pé yìgì ń bẹ láàrin rẹ̀ àtobìnrin eléyìí tó bímọ fún ìbálòpọ̀ kò ṣẹlẹ̀ rárá láàrin rẹ̀ àtobìnrin yẹn ṣáájú yìgì ẹni tó bá bímọ lọ́nà pé wọ́n ti so yìgì ṣáájú kó tó rí obìnrin bá lò òun náà lọmọ tó bá jáde gbàbẹ ni máa ń pè lọ́mọ fún yẹn àmọ́ ọmọ tá bí lójú ọ̀nà pé ranù la ṣe àti ìrégbè zina òun náà la ṣe tá a fi bímọ pẹ̀lú àwọn kò gbaru wọn ní bàbá nítorí tó bá gbaru wọn ní bàbá ó túmọ̀ sí pé àwọn òfin tó lù wá ṣe kò nítumọ̀ nù olúwa kì í sì ṣe nǹkan tí ò ní ìtumọ̀ rẹ ló ṣe jẹ́pọ̀ máa zina ìyá nìkan ló ní kò ní bàbá ìwọ kò mọ̀ títí bàbá tí kì í ṣe bàbá yìí fi so igi fún ọ nígbà tó ti mọ̀ ló ti wá ẹni tí ọba yín ṣàtúnṣe èyí tó ti síwájú tẹ́lẹ̀ ń látàrí àìmọ̀ rẹ Allahu azza wa jal kò ní fi bí ọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ti mọ̀ ó kóra ró jìnnà sí kí o wà lọ́dọ̀ ọkùnrin yẹn láì jẹ́ pé ẹ ṣàtúnṣe ẹ bá wà l'Amẹ́ríkà ẹ bá wà l'Australia Europe kẹ má sí nílé ẹ lọ bá ẹni tó bá jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí kan kó bá yín tún yìgì yẹn so lórúkọ ẹ̀sìn Islam ní bíbẹ̀ rẹ pẹ̀lú ọkọ rẹ ní ọba sì máa bẹ lọ́nà tọ̀tọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ọmọ táwọn bí ọmọ ti ń lọ bíi ọmọ ọdún mẹ́rin àwọn sì ń kọ́ ládùúrà tá a ṣe kó tóó di pé a wọ ibi tá a ti dáwọ́ tẹ́lẹ̀ ṣègbọ̀nsẹ̀ tọ̀ ṣùgbọ́n ọmọ yìí kò mọ àdúrà yìí ṣe tó bá jẹ́ pé ọmọ bá ti màwé kà ẹ kọ́ fún ní transliteration lọ́nà tó yẹ pé ọmọ kà ní àràfi tòlóyìnbó tí ọmọ já sí lárúbáwá fún bá jẹ́ pé kí ó ló ti mọ̀ ọ́ kà ẹ kọ́ fún kó máa wí nígbà tí ó bá ti wọ ibi tí ó ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbí ibi tí ó ti lọ tọ̀ kò bá mọ eléyìí àti eléyìí tó bá ti sọ fún yín pé nǹkan lọ ṣe ìgbọ̀nsẹ̀ ẹ máa wí kó máa dá yín lọ eléyìí ẹ ní ṣépẹ́ tí fi di pọ́ ọmọ náà máa ṣe fúnra rẹ̀ ó pàtàkì púpọ̀ pé pé ọmọ wa ń ṣerú àdúrà yìí kó tóó di pé ń wọ ibi tá a dáwọ́ tẹ́lẹ̀ àbí ibi tá a tọ̀ torí ẹ̀ اللهم إني أعوذ بك من الخبث والخبائث ilé àwọn àǹjànú òun náà ní ṣẹ̀ríà ló pe ilé ìgbẹ́ nítorí ẹ̀ àǹjànúkùnrin àti àǹjànúbìnrin tẹ́ bá ti lè ṣàdúrà yín ọmọ ti wá ìsọ níbi aburú àwọn àǹjànú akọ àtàwọn àǹjànú abo ẹ má gbàgbé pé ọ̀pọ̀ nínú àwọn ọmọ nínú ìgbésí ayé wa lónìí láti rí pé àǹjànú wọlé sí wọn lára ṣùgbọ́n ibi tí àǹjànú náà ti láǹfààní àti wọlé sí wọn lára náà nílé ìgbọ̀nsẹ̀ tó nítorí pé ọmọ sí lábẹ́ pé ẹ ti wá sọ fún ẹ ṣàdúà àbó ṣàdúà ṣáájú kó tó wọbẹ̀ eléyìí pàtàkì pé fi mọ ọmọ àsìkò tó máa wà tó yẹ pé kò lè sọ̀rọ̀ kan mọ̀ ó sì yàtọ̀ lè máa ṣàdúà kó tó di wọbẹ̀ mọ́gbà tó náà ti wọn ní àwọn àwọn máa ń kó àwọn ìwà ìbàjẹ́ àwọn ìwà burúkú bíi ọtí bíi àgbèrè bíi tẹ́tẹ́ bíi irọ́ pa bíi ẹ̀gàn bíi òfófó àwọn máa ń kọ́ fẹ́nìkan ṣùgbọ́n ẹni táwọn máa ń kọ́ fún un kì í ṣe mùsùlùmí ṣé n tó dáa làwọn ń ṣe kò fi dáa pọ́nrìn nítorí pé ohun tẹ́ ń kọ gbogbo wa yẹn fún eléyìí ń kọ́ ni bàbàrà nínú aburú àti àìdá tí ń ṣe nítorí pé òfin ṣẹ̀rí àfihàn wa pé ẹ̀ṣẹ̀ tó ga jù tó tóbi jù kò sí bí ìṣekèfèrí ìṣẹbọ sí Allahu èèyàn kì í ṣe mùsùlùmí ẹni mutí èèyàn kì í ṣe mùsùlùmí ẹni kọ́ èèyàn kì í ṣe mùsùlùmí ẹni fàálì èèyàn kì í ṣe mùsùlùmí ẹni parọ́ yá láǹfààní tẹ rò pé pípa àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ń tì yóò ṣe fún láyé ń bí àbílẹ̀ pè kó sí nítorí pé nígbà tí èèyàn jẹ́ pé nǹkan burúkú iná ni nǹkan ti ń bẹ lára rẹ̀ àwọn ni kó gbé àwọn pẹ́pẹ̀pẹ́ kó gbé ebi burúkú ni ó mú torí ẹ̀ wọ́n ní lẹ́yìn n tá a máa pe ẹni tí èsè mùsùlùmí lọ sídìí ẹ̀ tá à ń sì ń pe ẹni tí èsè mùsùlùmí lọ sídìí ẹ̀ lójoojúmọ́ òun náà ni kò gba islam tó bá ti gba ẹ̀sìn islam ó là torí tó bá ti gba ẹ̀sìn islam mùsùlùmí ì mutí mùsùlùmí ì ṣe jàǹbá mùsùlùmí ì ta tẹ́tẹ́ mùsùlùmí ì ṣàgbèrè mùsùlùmí ì parọ́ mùsùlùmí ì pẹ̀gàn mùsùlùmí ì ṣòfófó wọn á ní àwọn mùsùlùmí tó àlẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ wọ́n máa ń ṣerú àwọn wàbáwọn látàrí wọn ò islam yé ni ṣùgbọ́n kí wọ́n á jẹ́ mùsùlùmí kí tún máa hurú àwọn wa ó tún sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kọ́ jẹ́ kèfèrí kọ́ máa hurú wà bá nítorí pé àbálọ àbábọ̀ tó bá di lọ́la àgbẹ̀nà òkèèyàn pẹ̀lú islam tiẹ̀ ká pé gbogbo àwọn wa pálapàla rádaràda yìí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ padà ṣe sábàbí àti wọ́nà rẹ̀ òun fi ń dá ọ lójú pé kò ní í ṣègbè sínú náà ìmánì rẹ̀ ó tún padà yọ kó nínú náà kí ni ìwà wa ní tó fẹ́ yọwọ́ kó nínú náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé gba Islam kó lè bá a là mẹ́tẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó bá ń kọ̀wé táwọn olórí àwọn agbọn abìkọ̀ kan láyé àwọn ọba wọn àwọn aláṣẹ wọn ìmọ̀ pè wọ́n lọ sídìí pé aslim teslam gba Islam kó lè bá a là torí ẹ̀ ìpèpè tá a máa ṣe fẹ́ni tí kìí ṣe mùsùlùmí ni kó gba islam àmì pé ẹ̀ ń fẹ́ fún dáadáa nù ká mọ̀ pé ní kìí ṣe mùsùlùmí ká sẹnu wá dédé síbí ká má bàa sọ̀rọ̀ islam ká mọ̀ pé lọ sídìí ẹ̀sìn islam àmì pé àfẹ́ rere fún ni ìwọ má fi ṣèbínú má tan rẹ̀ dànù pípé ń sin pé ọ lọ sídìí islam tí kò mọ nǹkan tí wọ́n ń ṣe ni ọmọ tó ń ṣe ó rí i pé tó ń ṣe òun kìí sọ̀nà ó rí i pójú ọ̀nà tó wà ánú ni. iná ní ṣe ń pè ọ lọ sójú ọ̀nà ó ń ọ lọ sójú ọ̀nà má kò lè bá a sóríire ó rí i pé òun lẹni tó padà mà léèyàn gidi tó bá jẹ́ pé ọba padà sí Islam tó wá kú lórí Islam títí ẹ̀ dèrè lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmù kí lọ́ọ́ bá fi sánlẹ̀ sàn rí tó bá jẹ́ pé ó rí ọbẹ̀ ó sì pé ìṣe mùsùlùmí ọkọ̀ láti pè lọ Islam wọ́n padà mọ̀ pé kò fẹ́ ọ fún rere nígbà tí tiẹ̀ bá já sábúrú lọ́jọ́ ọ̀gbìndà kìyàmù à ń fàǹfààní yìí pé gbogbo ẹni tí ò ti jẹ́ mùsùlùmí báyìí pé kó di mùsùlùmí ẹ rí i pé ayé yìí òun náà ní rọ́ọ̀mà ayé yìí òun náà lè tàn jẹ́ ma ayé yìí òun náà la lè máa gara wa tá a máa gbéra wa ńlá ń kẹ̀ ìpè kò ṣe tó burú járe tó bá wù kálukú kó ṣe òun kọ́ ni ó san lẹ́sàn-án ọ̀ lẹ́sàn-án kan tá sẹ́nìkan ẹlẹ́dàá wa náà ni ó san kálukú lẹ́san ṣùgbọ́n nǹkan tó ní ká ṣe ká lè bá a là àwa mọ̀ á gbọ́dọ̀ sahun àti ṣàlàyé rẹ̀ fẹ́ni tí ó ẹni tó wá gbọ́ tọkọ̀ láti tẹ̀lé òun ló kù tí ó rojọ́ tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàm ṣùgbọ́n àwa wí o gba Islam kó lè bá a là ìwọ náà tó ń sìn ṣe Islam tí ẹ bá ṣubàṣu rádaràda dúró lórí Islam tó tọ́ má tan ara ẹ nítorí pé gbogbo ètò ń sàmúlò mọ́là kò lè gbé ọ débi tó dáa ọ padà kábàámà náà ni torí ẹ gba Islam kó lè bá a là ó jẹ́ iṣẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ tó sì fi sílẹ̀ fáwọn àtàjọ ọmọ lẹ́yìn rẹ̀ a máa jẹ́ fáwọn èèyàn lẹ́yìn ikú rẹ̀ àjẹ́ ẹni tí Olúwa bá fi ṣe kòńgẹ́ yọ gbà ẹni tó lùwọ̀ sí fi ṣe kòńgẹ́ kò ní gbà torí pé Ànábì wa gangan gangan fúnra rẹ̀ ọgọ́rin èèyàn náà ló pè tí wọ́n gbọ́ tí wọn ò sì gbà látọ̀ wá pa àpòrúntù àwọn àpòrúntù tá a jọ ọmọ lẹ́yìn rẹ̀ kan ah, nígbà tó wá wí èmi ò ní tẹ̀lé àmọ́tẹ̀lé ah, ṣé bó o ṣera rẹ ó ṣera rẹ ni ṣùgbọ́n tiwa ni ká wí èyí tí ó bá wa wílé lórí ni pé ṣe wí fún wọn àwa wí fún wọn. wọ́n ní ẹnìkan béèrè láti Republic of Benin pé báwọn làwọn ṣe mọ̀ pé àkókò sọ̀láàtì ìṣáà ló ti wọlé wọ́n kíní kan bẹ tí wọ́n máa ń pè ní àwòǹpapa ìyẹn ni pé tóòrùn bá di pé ó fẹ́ wọ̀ tán á rí i pójú sánmà ti dàbí aláwọ̀ yeye àwọ̀ yeye o nígbà tóòrùn bá wọ̀ kò ní kò lójú sánmà tó wọ́n máa ń pè ní ash al-ahmar tó àwọn pápá yìí yóò máa bẹ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ ìgbà tó bá di páàrí má àkókò ìṣá ó ti wọlé ìràwọ̀ kan máa ń yọ lásìkò yẹn wọ́n pè ní àtẹ̀mẹ́ ní ìgbà tí ìràwọ̀ bá ti yọ àkókò sọ̀látùl ìṣà ti tó Wọn náà lè mà pé àwọn pápá ti kó lójú sánmà bí ò ti kó àyàfi tó bá pé rubi táwa ń gbé ọjọ́ ibi tí wọ́n máa kọ́lé tó gùn rororo tí ìjà rọ̀ kan kò jẹ́bi tó jẹ́ pé iná lẹ́ńtíríkì máa ń gbogbo gbogbo orí bẹ́ẹ̀ náà ni ó sì rí i pé iná ẹ̀mí ló náà wọ́n múná wá lo yín abẹ́ Allah kó bá wa tún ṣe so wọ́n ní tí ò bá ti sí àwọn nǹkan ìyẹn máa ń rọ̀ kan ibi tẹ́ ti rí bí ìgbà tí ilẹ̀ papọ̀ mọ́ sánmọ́ lọ́ọ̀kan ibẹ̀ lẹ́ ti rà mí ẹ wá lọ́ọ́ dìímù o ní Áfíríkà tí wọ́n ń bí tí oòrùn bá wọ̀ àwọn pápá yẹn kì í pamọ́ ní nǹkan tó kéré sí wákàtí kan ó lé díẹ̀ wákàtí kan ó lé díẹ̀ kí àwọn pápá yẹn tó pamọ́ kúrò lójú sánmà ètò túmọ̀ sí pé tó bá pe sọ̀látùl magrib ní agogo méje ó kọjá ìṣẹ́jú mẹ́rin àjẹpá kòkò sọ̀látùl ìṣà kò ní wọlé ní tó kéré sí agogo méje ó kọjá bí ìṣẹ́jú mẹ́wàá ó lé èyí tó túmọ̀ sí pé ẹ̀yin akánjú pe sọ̀lá ẹ ṣọ́ra ẹ kíyèsára wọ́n má jẹ́ pé ẹ̀wà ń jọ ògbìn dàlùkìyàmà gbogbo sọ̀láàtì lẹ́kọ̀ọ́ wa àfi sọ̀láàtì láìṣà ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ẹni máa ti pe sọ̀láàtì magrib tóòrùn bá ti wọ̀ ọgbọ̀n ṣẹ́jú ni wọ́n tuntun pe sọ̀láàtì láìṣà so ẹ bá sì ti pè é lápè é lẹ̀ ẹ ṣe sọ̀láàtì ńkọ́ láṣẹ é ètò túmọ̀ sí pé ẹ lè pe sọ̀láàtì láìṣà lágogo méje àbọ̀ kọ́mọ̀jẹ́ pé ti ṣe ìkọ́ ọmọ kágo mẹ́jọ tó lù èyí túmọ̀ sí pàṣẹ ìdànù nu. No torí ẹ̀ka kíyèsára eléyìí jẹ́ ti sọ̀látul ìṣà wọ́n ní kí ni ẹni tó wà lórí ẹni tó bá wà lẹ́yìn imam tó ṣe sọ̀látù láì ké súrọ̀tù fàtíhà gbogbo rákà tó bá ti kùnà láti ké súrọ̀tù fàtíhà ò bá wà lẹ́yìn imam ò bá jẹ́ imam ò bá jẹni tí ń dá sọ̀látù ṣe ò ní rákà yẹn torí hadith Ubadah ibn as-Samit radiyallahu wọn lànà nàbì sallallahu alayhi wa sallam ó ní la'allakum taqra'una khalfa imamikum ṣé èsì pé ẹ̀yin máa ń kéwú lẹ́yìn lè má mú yín bí qalu hadhan ya rasulallah àparí àṣùbà lànà bí ń béèrè béèrè wọn ní bẹ́ẹ̀ ni a máa ń súré kéwú lẹ́yìn lè má mú wa ó ní la taf'alu ẹ ò tún gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ máa o illa bi ummil kitab àyàfi fatia nìkan ìyẹn ni pé ẹ bá jẹ́ máàmú tẹ wà lẹ́yìn máàmú ẹ ké fatia fa innahu la salata liman lam yaqra biha torí ẹni tó bá ṣe sọláàtì tí ó bá ti ké fatiha kò ní sọlá àdìsí kan wá wá tó ń sọ pé man kana lahu imamun fa qira'atul imami lahu qira'a ẹni tó bá ti jẹ́ pé ó ní lèmáàmù kéwú tí lèmáàmù bá ké ní kéwú tiẹ̀ eléyìí àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ rọ́pọ̀ lórí rẹ̀ tó dọ́gba jù ní pé kò fẹsẹ̀ rinlẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ jazakumullahu khairan sheikh jazakumullahu khairan àìjẹ́ pé wọ́n fi tó wa létí pé wá síta gbangba táwọn sì húdà wọn àbúṣọ ẹ̀ka ti ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ tí ọjẹ́ ti oṣù yìí yóò tún wáyé ibn lai ta'ala ní ọ̀túnla sunday ọjọ́ kẹrìnlá sọ́fàr fourteen forty six ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe déédéé ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ twenty twenty four bàkàtà bíyà ní ọjàba central masjid òun náà ni yóò ti wáyé nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú àlàyé lórí tírà ma'arijul qabul òun náà ni wọ́n bá a sọ̀rọ̀ lórí asheikh dr sharafuddin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center pápá abẹdẹ lógún ọṣà àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ bíi nílà àwọn tá a bá ń gbọ́ nílùú ìbàdàn àtàgbẹ káwọn sọ fún àwọn tí wọ́n ti gbọ́ aláà yóò ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six fáwọn tó ń bẹ ní nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ibi ẹtí ń pè. ìbéèrè yín. ìbéèrè náà àkọ́kọ́ ni pé. Eh, màmá tó bí ọmọ ọmọ ẹ̀ ọ̀kan wá ní màmá yẹn bí màmá yẹn wọ́n á ti gba sọ̀rọ̀ nípa Islam gbogbo màmá yẹn ò ṣe mùsùlùmí wọ́n á ti gba sọ̀rọ̀ nípa Islam àdèmí tó máa yá ọdún mo fi bóyá màmá ni gẹ́gẹ́ bí kádàrá lọ gbogbo gbogbo màmá yẹn bá ṣàlàyé táwọn tó ti jẹ́ ìjọ àwọn èkejì wọn yẹn tí mo yà sí màmá yẹn eh, ọmọ yẹn tó láǹfààní àti màmá yẹn ní láti. Ah, hello hello brother ẹ tún ìbéèrè yín ṣe náà náwó bí ọmọ mhm. ọmọ tí màmá yẹn wá sí lórí ni ọmọ yẹn màmá yẹn wá sí islam wọ́n dẹ̀ ti bá màmá yẹn sọ tí màmá yẹn ò gbọ́ àwa mọ ẹni tó lọ́wọ́ máa kádà àjò yá tó bá yẹ kó bá jẹ́ màmá yẹn tí màmá yẹn bá ọkọ̀ sára yìí táwọn tí wọ́n jọ wà nínú ẹ̀sìn kan náà yẹn tí wọ́n jọ ìyá tí màmá yẹn nígbà yẹn tó lẹ́tọ̀ọ́ kí ọmọ tó jẹ́ mùsùlùmí yẹn tó sin ọmọ yẹn nílànà mùsùlùmí tó bá yẹ kí wọ́n bá wá yà jẹun báwọn ọjọ́ wọn ẹ̀rọ máa ṣe eléyìn bẹ́ẹ̀ ẹ̀dẹ́rẹ̀ ni ẹlẹ́dẹ̀ẹ́ ìmọ̀ràn ni mo fẹ́ láti ẹni dọ́kítọ̀ ni pé àǹtí nìkan wà ní ilé ọkọ ẹ̀sùn ọkọ wọn gbọ́dọ̀ bàbá òpá wọn fọ ìyá náà òpá wọn fọ bọ̀ wọn kàn sọ wọn bàbá ọkọ yẹn ló tọ́ wọn wọn á di rí obìnrin ìyàwó yẹn tó lè pé wọn ti bá sọ̀rọ̀ rí bọ̀ lọ́sẹ̀ ọ̀gá wọn fọ́n gba ẹ̀ kò sáàgbà fún wọn wọn á di wà nílé àbúrò báyìí fún ìtì wà nílé ọkọ wọn á ń dá aláàmú sí i látàgbà tó ti wà nílé ọkọ wọn fọ́n ẹ̀gbọ́n ti máa tó bí ẹ̀dà bí náírà mọ̀ ń wá ilé fún mi àti ìyẹn ní ṣe so that ẹni mi ò fi nígbà wọn là mọ ọpọlọ dọkítọ báwọn lè máa bla bla. alhamdulilayi ìyá tó bímọ tó sọ pé ọmọ rẹ̀ òun ti jẹ́ mùsùlùmí ìyá kì í ṣe mùsùlùmí ọmọ wa ń pe ìyá ṣẹ̀sìn islam wọn gbogbo ti ṣe ń gbìyànjú láti pè wọn ṣẹ̀sìn islam pàbó ló ń já sí ẹ̀yin ọwọ àmọ́ tó bá pè ìyá lọ kú ṣé ọmọ ni kó sin ìyá yẹn nílànà ẹ̀sìn Islam ni àbáwọn ẹni tí wọ́n jọ ń ṣẹ̀sìn tí ìyá ń ṣe kìí ṣe rélẹ̀sìn Islam ẹjọ́ kìí ṣe rélẹ̀sìn Islam ẹni tí kò ṣe Islam wọn kìí sin nílànà ẹ̀sìn Islam ẹni tó bá sì ń Islam wọn kìí sin nílànà tí èsì ti Islam nítorí ẹ màmá yẹn bá kú lórí bí wọ́n ti ṣe wà àwọn ẹni tí wọ́n jọ ń ṣẹ̀sìn ni ó sin wọn kò sí ń tọ́kàn pẹ̀lú pé wá jẹ́ pé wọ́n ló kópa nínú bí wọ́n ṣe sin wọ́n torí màmá ti wò ó pé Islam kò pé àwọn bọ́ọ̀ ni ò ṣe pé wọn lójú ayé wọn tí wọ́n á pé wọn lẹ́yìn ikú wọn nígbà tí èsì pé wọn náà gbádùn torí di eléyìí àwọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn wọn àwọn ni wọ́n gbé wọn sin tí wọ́n bá kú lórí ẹ̀sìn wọn gẹ́gẹ́ bíi tí wọn náà bá kú ní ìsìn tó kú lórí ẹ̀sìn Islam ayò sí fáwọn ní tí wọ́n jọ ń ṣẹ̀sìn pẹ̀lú ìyá rẹ̀ kó jẹ́ pé àwọn ni wọ́n lọ gbé ọ sin àwọn mùsùlùmí ò lè gbókù rẹ̀ sílẹ̀ fáwọn láti lọ gbé e sin eléyìí ò jẹ́ bó ti ṣe jẹ́ ó ní àǹtí rẹ̀ kan tó wà nílé ọkọ tó ṣe pé ẹnìkan wà tó jẹ́ ẹni tí bàbá ọkọ àǹtí rẹ̀ tọ́tọ́ tí wọn kì í ṣe mọ̀lẹ́bí so ó ti kọnu sí àǹtí rẹ̀ rí pọ̀ nfẹ́fẹ́ táǹtí rẹ̀ ọ̀gbà ó ti wá wà nílé ọkọ ní ìsìn so ọkùnrin yẹn wọn wá ń yọ àǹtí rẹ̀ lẹ́nu ń yọ lẹ́nu fún kìnnì hmm. ń yọ lẹ́nu pé wọ́n fẹ́ mọ́kọ rẹ̀ lọ́wọ́ ni àbí ń yọ lẹ́nu pọ̀ ń fẹ́ máa bá a ṣe ránu ẹ jẹ́ ká lọ bẹ̀rù Allah àwùjọ dọ̀tí gidigidi àwùjọ dọ̀tí gidigidi ẹni tó wà nílé ọkọ ẹni tó wà nílé ọkọ kí ni tó fẹ́ fi ṣe táwọn obìnrin pọ̀ ńlẹ̀ tí wọ́n ń wọ́kọ tí wọ́n rọ́kọ nígbà tí èsì pé nǹkan ń ṣe ọ́ wọ́n á fẹ́ balẹ̀ ọkọ tiẹ̀ jẹ́ fún oníranù ń ṣekúṣe fi ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ kò sí ààyè fẹ́nikẹ́ni nígbà tí èsì pé obìnrin gan ọmọ nǹkan tó ń ṣe ó ti ṣe lè máa gbọ́rọ̀ ẹnìkan lẹ́yìn tí wọ́n ti wà ń lé ọkọ tiẹ̀ ó sì ń lé ọkọ gan islam ọ̀faramọ́ kò sì ranù báwo ló ṣe wáá jẹ́ pọ́ wa lọ́ọ̀dẹ ọkọ ó tún alẹ́ nìkan yọ ọ́ lẹ́nu àwọn oríṣiríṣi tí ẹ máa ń gbọ́ yẹn ó bá yẹn lẹ́rù gan bó làwùjọ ṣe lè dọ̀tí tó báyìí ọmọbìnrin kan ó wà ń lé ọkọ wọn ló ti bímọ tó mẹ́ta so báyìí ni ọkọ ló ń lálàá sí ó ló ń lálàá sí pé ń ṣèrànù so lédè kúkúrú ìgbà tí òun wá fẹ́ lọ bí ìyàwó léèrè pé ṣèṣe pò ń sìn ṣèrànù lóòótọ́ torí pé àlá náà àlá àlá gọ̀ hmm. so òun wá fẹ́ lọ béèrè pé ṣèṣe pò ń ṣèrànù lóòótọ́ tó ń tẹnu ẹ̀ lọ́ba bá pé ìyàwó ẹnìkan pè so ẹni tó á pè ń lọ́ bá ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sáfọ́kọ̀ hmm. ọkọ ẹni ta ló lè wà tí ó pè ọ̀tọ́ ọ̀mà gbẹ̀rọ̀ sáfọ́ láti pé kó wọn má fura mẹ́ta wọ́n sá wa lọ wọ́n wà bọ̀ àsẹ̀yìn wọ́n àsẹ̀yìn bọ̀ ọba ni ẹ́ nígbà tí ń yọ òun lẹ́nu ńkọ́ ń yọ ọ́ lẹ́nu pé kí ni wípé ẹ ah, káwọn máa dọ́rẹ̀ sọ́ọ̀rẹ́ kí ni ṣé kò rí pọ́n pamọ́ ni tí ò rí pélé ọkọ lọ́wọ́ ni ó ní gbogbo ẹ̀ náà lórí lédè kúkúrú àwọn sá ti ń sọ̀rẹ̀ ẹ̀ ń sọ̀rẹ̀ báwo tí sípẹ́ ti ń ríra ẹ̀ hàn ah, àwọn ọ̀rọ̀ àwọn ti ń ṣe zina tọdún kan la hawla wala quwwata illa billah gbogbo àwọn ìwà burúkú yẹn nǹkan tí wọn náà jẹ́ gbà ó sì lè máa fi lọ́mọ làkejì rẹ̀ a sì lè máa lọ́wọ́ nu káwùjọ máa dọ̀tí kí ni tó máa pé ìwọ àwọn bàbá rẹ àwọn màmá rẹ wọ́n gbé ọlọbẹ nìkan níyàwó tó tún á yẹ kó wà fẹ́ lómi tí hmm. wọn náà rí i pé ó tako làákàyè hmm. kọ́mẹ́sẹ̀ tí sọ òfin Allah ẹlẹ́dàá wa torí de eléyìí ẹ bẹ̀rù Allah ọmọ pọ́mọ ọlọ́mọ yìí ti ní ọkọ kí ló ń yọ lẹ́nu sí àwọn obìnrin kúnlẹ̀ tí wọ́n jẹ́ agánrán tí wọ́n wẹ́ni tí wọ́n fẹ́ wọn tó bá pọ́ obìnrin ni wọ́n bá ní fẹ́ lọ fẹ́ wọn mànà lọ́kọ́nu sí wọn kọ́ fẹ́ wọn má bá wọn ṣe ranù kó tó fẹ́ wọn náà ìwọ náà lára má fàyè sílẹ̀ fún ranù ẹni tó bá fẹ́ fi ọ òun náà ní kò tẹ́tí gbọ́ kò fẹ́ fi ọ ọ ń fẹ́ ọ fún ranù ni nígbà tí èsì pé lè gbọ̀nsẹ̀ gbogbogbò ni wọ́ ẹ wá lọ ń wá márùn tí obìnrin yẹn tó bá kọ̀ fún tí ó bá gbọ́ kó pariwo rẹ̀ síta kó pariwo rẹ̀ síta kí gbogbo èèyàn mọ nǹkan tí ń ṣẹlẹ̀ bọ́kọ̀ ọkọ̀ kó lọ sí mọ́ṣáláṣí júmọ̀ nísẹ́yìn kó pariwo rẹ̀ pé lórí ibú wà ó tó fẹ́ lé mi lé ọkọ ẹ wá gbó kọrí òun lẹni báyìí báyìí báyìí báyìí kò sí tàbí ṣùgbọ́n tí ó bá ṣàgbéjẹ mọ́wọ́ agbéjẹ òṣòra rẹ̀ mọ́ lọ́wọ́. ẹ lórúkọ yín o waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ó kọ yín ibi ẹ ti ń pè pápápá. láti. ọ̀ya ìbéèrè yín pápápá. Eh, tó yẹ kó jókòó tàtàwù sí tàtàwù sí yẹn ló ti wá títí ìforúkalẹ̀ ló ń ṣe ló rá kẹ́lẹ̀ kejì. tó mm-hmm. ìtàn àwọn ni ó máa ṣe sí rákà yẹn. ó ń ṣe sọ láti lọ́wọ́. wọ́n ṣe sọ láti lọ́wọ́ lórí rákà kejì. ìforúkalẹ̀ kan ló ti ṣe lórí rákà kejì yẹn. ó mm-hmm. wá tó ìdí padà ó wá ti tàtàwù sí ìforúkalẹ̀ lẹ́ẹ̀kejì. alhamdulilayi ọkọ tó máa bí lérè pé kí lorúkọ yín abú kínní kan èso kọ àbú kínní kan bàbá kínní kan kì í sokọ torí pé irú rẹ̀ lè tó ẹgbẹ̀rún hmm. irú rẹ̀ lè tó gbà á sì ṣàlàyé pé nílẹ̀ Lárúbáwá táwọn èèyàn ti máa ń jẹ́rú orúkọ wọn wọ́n máa ń jẹ́ nítorí pé wọ́n fẹ́ẹ́ fira wọn pamọ́ nítorí pé wọ́n ní ìwà burúkú kan àbí wọ́n ní ìwà burúkú wọ́n fẹ́ẹ́ gbéra wọn pamọ́ kí wọ́n bàa máa wá wọn ká tó tó bá ní Abu Hamza lágbájá ọmọ lágbájá ó kọ rẹ̀ nù àmọ́ àbú kínní kan kì í so kọ rẹ̀ tájú kọ lọ yé wa níṣó ní bàbá àbèjì Mm-hmm. baba Fauziya sókọ kì í sókọ kì í sorúkọ ẹlẹ́kejì òní lórí sọláàt rákà ẹlẹ́kejì ti fẹ́ sálámà ẹ̀kan ló forí kanlẹ̀ ò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ó wá ṣe tashahhud ìgbà tó wá ṣe tashahhud ó wá sálámà ó wá forí kanlẹ̀ lẹ́yìn rẹ̀ àbí ṣáájú rẹ̀ gbogbo ẹlẹ́yìn sọláàt ẹ̀ ti bàjẹ́ nítorí pé lábẹ́ òfin Allah in tó bá jẹ́ orígun nínú sọ̀lẹ́ ìforíkanlẹ̀ gbàgbé kan sí tó lè gbé ìforíkalẹ̀ tẹ́ sì rí yẹn nínú sọ̀lẹ́ orígun kan ní nínú orígun sọ̀lẹ́ in tó ti mú ọ foríkalẹ̀ lẹ́ẹ̀kan tó foríkalẹ̀ lẹ́ẹ̀mejì Allah sì ràn ọ́ lọ́wọ́ pé inú rákẹ́ lẹ́ẹ̀kejì ló ti ṣẹlẹ̀ ibi tó ti rántí un ni ló ti foríkalẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan náà tó bá ti wá foríkalẹ̀ lẹ́ẹ̀kejì ọ wá tún tẹ̀síáhùdù sí tó bá tún tẹ̀síáhùdù sí tán ẹ̀yìn ìgbà náà lọ́ọ́ sálámà tó bá wá sálámà tó wá foríkalẹ̀ lẹ́ẹ̀mejì torí pé tá a bá wò lọ tá a wò bọ̀ á rí po ti ṣàlékún nù sọ̀láàtì rẹ̀ tẹ̀síáhùdù tó o ṣe ṣáájú kí sọ̀láàtì rẹ̀ ó tó pé àlékún yìí so òun ló forí kanlẹ̀ fún lẹ́yìn ìgbà tó bá sálámà. ẹ jẹ́ kí n máa fi tó wọlé tí pé kíra ọ̀tá kò ní Bulugul Marami tẹ̀lé hẹ́rì Ibn Hajar rahimahullah àti Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji tán bá tún sí èdè Yorùbá àbíbẹ̀ ọlọ́run àrọ́à ó ti gbẹ̀ǹkàlẹ̀ fún aláàtìmọ̀ rírà lọ́wọ́ ẹgbẹ̀rún mẹ́sàn-án náírà nine thousand naira bákan náà tíra tí a pè ní àdìsọ́kà na wàlìjàmá wọ́n ti bá a tún sí èdè yorùbá rè mọ́ rírà lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n tíra tí a pè ní ìdájọ́ ìdá arúgbó àtàwọn nǹkan mìíràn tó jẹ mọ́ ìyẹn náà gbẹ́yìn bí tí wọ̀ ma tíra tí ó ń ṣàlàyé nípa bí sọ̀rọ̀ àtẹnubí sílẹ̀ sílẹ̀ ń bọ́ ti ṣe rí gẹ́lẹ́ ọ̀gbẹ́yìn wọ́n ti bá a tún sí èdè yorùbá tàlẹ́ mọ́ ríkà lọ́nà tí ó gbà yé wáyé kéèké bákan náà tí a pè ní àwọn àdúrà ààbò mùsùlùmí léè tí ọwọ́ látọ̀dọ̀ níbi Muhammad sallallahu alaihi tá a máa ṣe tá a fi ní máa tọ́jú bàbí tí ó káàkiri tá a fi ní máa fi kókósẹ̀ wa méjèèjì gbára wọn lọ síbi tí ó yẹ tá a fi ní di ẹlẹ́bọ oníṣíríkù ìyẹn náà bẹ́ńgàlẹ̀ fún aláàtìmọ̀ rírà lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n àbí ní láyé ti àálá bákan náà àdúrà tí a pè ní kìtàbù tawhid lẹ́yìn tó ń ṣàfọ̀mọ́ lẹ́yìn tó ń ṣàlàyé bí ó ṣe yẹ kí mọ́ni wa kó dúró déédéé ìyẹn náà bẹ́ńgàlẹ̀ tó ti bá a tú sí èdè yorùbá lówó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà rírà tí a ní sọ̀látù jànáza wọ́n bá wa kọ́ wọ́n ti bá a tú sí èdè yorùbá àti èdè òyìnbó lówó ẹgbẹ̀rún kàbọ̀ náírà ẹ̀ owó kékeré náà ni bákan náà tíra àti akọni Umdatul Ahkam ìyẹn náà gbẹ̀yìn ìyẹn láì tí alá àmọ́ rí àwọn tíra yìí rà lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n á bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn tíra míì náà tún bẹ lóríṣiríṣi tó jẹ́ ti elédè lábáwá nìkan só fún gbogbo ọlọ́mọ kéwà àti ọ̀gọ̀rọ̀ àwọn àfà nínú ẹ̀bùgì àtúnnàjẹ́ àti wọlé yóò jẹ́ kí ó rọrùn fún ẹnìkọ̀ọ̀kan láti rí yóò sì jẹ́ kó jẹ́ sábàbí dáadáa fún aláyé àti ní àlòkè àmàbí ìdìnnìlá zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six hello orúkọ yín ibi tí ẹ ti ń pè. waaleykum salaam wa rahmatulah ọgbà yín ibi ẹ ti ń pè. ìbéèrè yín. 那会儿如果父母，我们都会在九五什么之类的。我记得这边我们种出来，我做做完做做我什么之类的，那里面的我们在跟着我，还是要比家的还能原来我们好人，还帮忙好人去了，我把你妈进去，我做我还是老女人，帮忙人来的，我去做，把你去上我做上我。好的。 Ọ̀kọ̀ọ̀kọ̀ ojú tí Islam kò tó fi wo gbogbo ẹni tó bá wà nílé ọkọ ní pọ́kọ́ ní kó máa bọ̀. Ọkọ ní kó máa tọ́jú ìyàwó rẹ̀ níbi jíjẹ, níbi mímu, níbi aṣọ tí ó wọ̀ sọ́rùn, níbi ibùgbé, níbi kó mójútó àlàáfíà rẹ̀. Gbogbo eléyìí báyìí kò nídìí wanwé bó ti ṣe rí nù. Torí pé bàbá tó bàbá ọmọ ṣe àìránṣẹ́ pàlákàrà. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọn ò dúró nídùúró ẹni tó fẹ́ sojúṣe tó bá kàn ti mú ọmọ ọlọ́mọ sọ́dọ̀ wọ́n mú wọn sọ́dọ̀ fún yà ni so wọn á sọ pé nígbà tí obìnrin tí ọ̀fẹ́ tó ń ṣe télọ̀ tó ó tún fẹ́ máa kó àwọn èèyàn níṣẹ́ télọ̀ tó á rí pówó ní ó tún máa gbà lórí eléyìí wọn ní tó bá ti jẹ́ pé ọba tó máa ṣe bẹ́ẹ̀ wọn ní bọ́ ọmọ tó bá ti mọ bó ti ṣe lè rojọ́ tó rọ àròjàre níwájú olú ẹlẹ́dàá wájú ọ̀gbìn dàlùkìyàmá a jẹ́ pé o lè gùn lé nǹkan tó fẹ́ gùn lé o hmm. ṣùgbọ́n ọmọ pé iṣẹ́ tí ń ṣe náà gan obìnrin ò ṣàdédé ṣe àfi nítorí pé ò lè gbọ́ gbogbo bùkátà lórí ẹ̀ hmm. tí ò bá lè gbọ́ gbogbo bùkátà lórí ẹ̀ kó gbélé rẹ̀ àmọ́ ò lè gbọ́ bùkátà lórí ẹ̀ èlò èlò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà hmm. èlò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lónìí tilẹ̀ rẹ̀ mọ́ sẹ́yìn mọ̀ pé ní abẹ́ sánmọ̀ tá a wà lónìí àwọn ilé oúnjẹ wà tó jẹ́ pé ìgbà kọ̀ọ̀kan àmàlà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni wàláì tàlá hmm. hmm. kò sínú pé wọ́n fún yàn ròyìn wọ́n hmm. ti ṣẹlẹ̀ sí wa ni wọ́n ní ìgbà kọ̀ọ̀kan <laughs> ok ẹlòmíì lè jẹ ìgbà kan mẹ́ta mẹ́rin tí ò ní yó ẹlòmíì lè jẹ mẹ́wàá tọ wọ́n á ní lójúmọ́ kan tó bá ti fún lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà so àtòun àtọmọ kọ̀ọ̀kan bóòlù yẹn ti fẹ́ rojọ́ tí ọjà rẹ̀ ń jọ gbèǹde sòká bẹ̀rù Allah irú rẹ̀ náà lẹ́tùn gbọ́ tí wọ́n máa ṣe gbamagbama ohun tó fẹ́ fẹ́ lómi ká bẹ̀rù Allah. ẹ ló kọ ibẹ tí ń pè pàápàá o. aleykum salaam wa rahmatullahi wa barakatuh tó kọ tí ń pè. ìbéèrè yín pàápàá. ó ti yé àkọ́kọ́ ó wá nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bí anábì bá sọ̀hábí sọ̀rọ̀ nígbà tánábì ń ṣe kútúbà lọ́wọ́ sọ̀hábí sì dáhùn tó ó sì ṣẹlẹ̀ pé ẹláìmọ̀ kankan ọwọ́ mọ́ṣáláṣí tí wọ́n mọ̀ páyì sọ̀rọ̀ nígbà tó máa ń ṣe kútúbà ó béèrè fún pé kánábì ọba wa tọrọ òjò anábì tọrọ júmà tó tún tẹ̀lé ẹnìkan tún wọlé ó béèrè fún pé kí òjò yẹn kó wawọ́ kù láàrin ìlú kó lọ sẹ́yìn ìlú ànábì tún dá lọ. so ṣùgbọ́n irú ìtàwọn lèmáàmù lèmáàmù púpọ̀ máa ń ṣe lórí mímbà wọ́n jọ bí ẹni tí ń ṣeré orí ìtàgé ni bí ẹni tí ń ṣàwàdà ẹ gbọ́dọ̀ dá wọn lóhùn ẹ kàn máa wò wọ́n ràn. jama sébàsìkò ṣe rí lónìí lórí lánàá ẹ máa wò ràn. so tẹ bá ti dá lóhùn yóò dá àwàdà. Mm nítorí pé kótóbà tó ń sè wọ́n ní tànà bí wọ́n ń sọ kótóbà ojú wọn máa ń pọ́n ohùn wọn lọ sókè bí ẹni tí ń kìlọ̀ fọmọ ogun. Hmm. so ṣé nísìnyí wa wọ́n bá ń sọ gbogbo ẹ̀ dáadáa èló là ń ra agolo mílíkì lánàá ẹ̀yin pé ogógún náírà ni èló ló dà lónìí ẹnìkan ní one thousand ẹ̀ ṣírò ẹ̀ dáadáa ẹnìkan ní one two mọ́ra ẹnìkan ní akọ́dọ̀ ti di one four hmm. ṣe mọ̀ pé mọ́ṣáláṣí ó dá so ìmáàmù òbúkátà rẹ̀ tá a bá lọ tán kẹ́ ṣe kútúbà lédè táwọn èèyàn gbọ́ bí kẹ́ sọ di rádaràda kọ́ ọ bí kẹ́ sọ di tẹ́ máa fi ṣẹ̀fẹ̀ kọ́ ọ tẹ́ máa kó pọ̀lọpọ̀ gan kò kò kò kò wà nípò ẹni tó yẹ kó ṣe lè máàmù tẹ́lẹ̀ náà nítorí pé kí òun gan kọ̀ mọ́ tó bá dá dúró lórí pé lárúbáwá náà lẹ́ẹ̀fi ṣe kútúbà èèyàn mélòó ni ò lè ṣe èèyàn mélòó ni ò lè ṣe wọn ò ní lè ṣe ìgbà táǹfààní wá yọ pé ẹ lè máa bá wọn ẹ lè máa fèdè wọn sọ ẹ má wọn sọ dáwàdà ẹ má sọ déré ọ lọ ṣèwádìí kíkàn sí pé bọ́ sórí mímbàrà ọ máa wíwí kúwì ojoojúmọ́ tíjú ọjúmọ́ àbá ti tó ọ lọ sórí mímbàrà ọ lọ ó ti kan tó fẹ́ sọ tó a ṣèwé kan pẹ lẹ́yìn kó mọ nǹkan tó máa wí àwọn nǹkan pọ̀ tó lè máa bá àwọn èèyàn sọ. So ẹ̀kọ́ pọ̀ tó lè fi kọ́ àwọn èèyàn ẹ rántí pé àwọn èèyàn tẹ́ rí òun ẹlòmíì ò ní ìṣẹ́jú márùn tí máa fi tẹ́tí gbọ́rọ̀ Allah ọwọ́jọ́ jùmọ̀ ni tó bá jẹ́ pé rádaràda náà lábàá fi kútúbà náà ṣe kí ni nǹkan tẹ́ ń fẹ́ kí wọ́n mú wọ́n máa wí bótóbótó wórówóró kí ni nǹkan tẹ́ ń fẹ́ kí wọ́n mú kí lẹ́ ń fẹ́ kó yé wọn nú ẹ̀sìn tí ò yé wọn ìwọ sì wá ń pè ẹni tá a rò pẹ́sìn ti yé wọ jù wọn lọ kí lọ́wọ́ à ń fi kọ́ wọn torí ẹ̀ ká kíyèsára ẹ má lo àǹfààní pọ́n lẹ́ lè ṣe kútúbà léde yín kò fi wá jẹ́ bótóbótó wórówóró lásán lẹ́ẹ̀fì máa sọ léyìí tó jẹ́ pé tó máa gbé sórí òṣùwọ̀n wọ́n sọ pé rádaràda lélẹ́yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Jazakumullahu khairan Sheikh, jazakumullahu khairan. ẹ jẹ́ kí wọ́n fi tó wa létí pé nípa ẹ jẹ́ kí wọ́n fi tó wa létí pé wáàsí àgbàgbà tí àwọn sì gbódà wọn àbúṣọ ẹ̀ka tìlú Ìbàdàn yóò tún wáyé bí ibn láyé tí ala lọ́tùnla ọjọ́ Sunday tó sí ọjọ́ kẹrìnlá sọ́fàrọ̀ fourteen forty six ah tó tún ṣe wẹ́kú ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ twenty twenty four bàkàtàbíyà ọjàba central masjid òun náà ni yóò ti wáyé bíyìnbí láì tààlà àwọn tí a bá ń gbọ́ nílùú ìbàdàn kí a máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ àlá aṣírọ̀rùn fún abákan náà ìjókòó alálùbáríkà yóò tún wáyé o ní ìlú ṣakí ní ìpínlẹ̀ ọ̀yọ́ bíyìnbí láì tààlà yóò wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ twenty twenty four ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ó bọ́ sí ọjọ́ sunday ọjọ́ sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ twenty twenty four láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ads high school ṣaki ní ìpínlẹ̀ ọ̀yọ́ Sheikh Dr. Sharafuddin Gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti ìdásílẹ̀ alimọ̀dínà center àpapọ̀ abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ bí nìlà àwọn tí a bá ń gbọ́ ní ṣaki àti àìgbé ẹ̀ báwọn sọ fún àwọn tí wọ́n ti gbọ́ aláṣẹ rọrùn fún wa excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé alimadina schools pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mọ́ láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam wọ́n sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́ọ̀dì náà sì bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́ alimadina schools a ray of light easily reachable inexpensive for pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́ our Arabic and Western education programs are nicely patterned Development in Islamic Etiquette with Memorization of the Glorious Quran and Ahadith. Visit Alimadina Schools at gmail.com or call 08032 85 0466. Alimadina Schools, Kwakwabede area, Ogbomoso, inspiring excellence every day. 08085677726 plus 2348083293896. Ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá bí àwọn ìbò náà ṣe ń rọra wọn uh, ah, Mrs. Fauziya láti USA wọ́n ní púpọ̀ nǹkan làwọn ń ṣe pẹ̀lú credit card lọ́dọ̀ àwọn lọ́hùn-ún táwọn bá sì san owó nǹkan kan ṣáájú àbí ní pàtó ìgbà tó yẹ kí àwọn san kò ní ní èlé kankan lórí àmọ́ tí irúfẹ́ owó bẹ́ẹ̀ kò bá jẹ́ sísan nígbà tó yẹ èlé yóò gun orí owó náà léyìí tí àwọn sì jọ gbà fọwọ́ sí ṣé gbígbà tí àwọn gbà fọwọ́ sí àdéhùn pé àwọn ò san èlé láì ní láì ní láníyàn wípé àwọn kò ní san ojúlówó owó lójú ọjọ́ débi tí yóò fi yóò tiẹ̀ fi wá ní èlé lórí wípé ṣé báwọn ṣe fọwọ́ sí irúfẹ́ àdéhùn bẹ́ẹ̀ ṣé ó jẹ́ ẹ̀ṣẹ̀ lábẹ́ ṣẹ̀ríà Islam. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríà Islam ẹ máa rajà lọ́nà tí òfin ní jẹ́ pé ẹ bọ́ sí gàù ẹ fi sìn lé so ńgbà tẹ bá tó rà ní kẹsànwó ẹ má jẹ́ kó pẹ́ nítorí pé tó bá ti pẹ́ tó fi di pé ẹ̀sìn ilé wọn wọ́n dàníyàn ń dàníyàn kọ̀ọ̀ràn náà. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. Uh, wọ́n ní ẹni tó ń ṣe yahoo yahoo ó wá lo owó tó rí bẹ́ẹ̀ fi san owó pé òun fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ kan nígbà tó yá ó padà jáwọ́ nínú ìwà yahoo yahoo yìí ló bá sọ fún ọ̀gá rẹ̀ pé kí ọ̀gá ó má ṣe ka owó ẹ̀kọ́ṣẹ́ ìjọsìn yẹn kó má ṣe kà fún o wípé òun ó padà tún owó ẹ̀kọ́ṣẹ́ míì san fún un lọ́tún wípé ṣé o lè lo owó tó bá ń rí látara iṣẹ́ tí àwọn èèyàn ń gbé fún àti àwọn àǹfààní míì tó ń bọ́ sí lọ́wọ́ bíi àwọn àjẹmọ́nú fi san owó ẹ̀kọ́ṣẹ́ fún ọ̀gá rẹ̀ àbí kó wá owó yẹn gba ti orísun míì tó má kí iṣẹ́ tó ń ṣe yẹn kó tó lè di halal fún un alihamudulilayi iṣẹ́ tá a kọ́ pẹ̀lú owó tó burú iṣẹ́ yẹn náà ní jẹ́ iṣẹ́ tó dáa nígbà tó bá tó san owó tó dáa fún ọ̀gá tó kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ìgbà náà ni kó tó máa fi iṣẹ́ yẹn jẹun yàtọ̀ sílẹ̀yìn ò tí ì tàn gbogbo àwọn ẹni tó gba owó wọn látara yahoo yahoo ọ̀kọ̀ọ̀kọ̀ dá owó tiwọn náà padà nítorí pé tó bá sọ pé mi mọ̀ wọ́n mọ́ ó tó má mọ̀ wọ́n mọ̀ ìgbà tí òun lo oògùn tó ń lo àwọn oògùn orí ibú tó fi mú ọpọlọ wọn àtọkàn wọn tó fi mú balẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé òun pọfọ̀ òun pé gbogbo ẹ̀ lé àwọn lórí wọ́n dìndìnrín wọ́n gọ̀ fún ọ so tó fi gbowó lọ́dọ̀ wọn ó ti wá rí ní ìsìn ọ̀wá ló túbá ọ̀wá ní ọ̀dá nọ́mbà wọn màmá ọ̀wà kan ọ̀wà kan ńgbọ̀ bá dáwó wọn padà ńgbà náà so ọ wá san owó tó dáa fọ́gà rẹ̀ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ máa wá lọ ṣiṣẹ́ rẹ̀ Allahu ọba falibarika sí. bẹ́ẹ̀ náà làwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ṣe mmm láyé ìgbà tí wọ́n hun rí ma wọ́n láwọn ti pa owó ńbẹ̀ ó ti pọ̀ àwọn táwọn náà tún pèsè àwọn tó gba commission tiwọn so ní ìsàn àwọn afẹ́ túbá bó làwọn sì túbá gbogbo ẹ̀ ṣèṣirò hmm. gbogbo owó tẹ́ gbà lọ́nà àìtọ́ ẹ̀ dá padà. Mm. torí káta ayé yanjú ẹ̀ ó sàn ju ká dúró díjọ́ gbèǹde lọ mm. kò sówó ń jọ gbèǹde iṣẹ́ dérò rẹ tí ò tó méjì iná ni wọ́n mú fún àwọn ẹni tó jàǹbá bí dáadáa rẹ bá tán àìdá tí wọn ó dìrọ̀ mm. ọrùn rẹ ó níye nǹkan tó lè gbé Olúwa wa. ẹ lọ́kọ̀ yín o. láti UAE. amen amen Niger náà náà ìbéèrè yín. mo fẹ́ bèrè pé nígbà tí sàyè ti lo ẹ fún bá ti máa ń lò fún àwọn bàbá wa pé wọ́n sọ pé lápẹẹrẹ. alhamdulilayi àwọn àyè wà tó jẹ́ pé Allah ti ti lo àwa fúnra rẹ̀ àyè wà inna ma'akum mustami'un àwa ń bẹ pẹ̀lú yín láwọn ẹni tó ń gbọ́ yín nítorí pé olúwa ẹlẹ́dàá gan ló tọ́ sí òun gangan lọ́ba tó tóbi ọba tí àwa àwa tọ́ sí so ó sì máa ń lo èmi fúnra rẹ̀ nítorí pé ọba ọ̀kan ṣoṣo ni nítorí pé ọjọ́ kan ṣoṣo là á sì máa ń lo ìwọ fún àwọn bàbá wa táwa ń lo ẹ̀yin fún torí pé èdè Yorùbá ló gbà bẹ́ẹ̀ èdè yorùbá èdè tó ní àpọ́nlé nínú ni tí èèyàn bá dàgbà jù yàn lọ ẹ̀yin la máa lò fún ẹni tí ó dàgbà tó wa gan àtún máa ń lo ẹ̀yin fún so ká ń bọ̀sibọ́sì bàbá tó bí wa á máa lo ẹ̀yin fún wa tó bá wu ẹgbẹ́ rẹ lọ́tún àti lósì àwọn èdè míì má lọ jìnnà jìnnà ní nàìjíríà yìí àwọn èdè púpọ̀ bí haúsá kò sẹ́yìn bẹ̀ ìwọ náà gbogbo èèyàn bàbá rẹ̀ ìwọ ni ẹ̀gbọ́n rẹ̀ ìwọ ni ìyá rẹ̀ ìwọ ni so lédè Yorùbá làwọn ti ń lo ẹ̀yin ẹ̀yin táwa náà sì ń lò ẹ rí i pé ìjà ni ò tí ì dé hmm. Yorùbá gbogbo ẹni tó ń lo ẹ̀yin fún yóò dìwọ́ lẹ́ẹ̀kan náà ni hmm. mo máa ń gbé kíní èmi ló ń lò wọ́ fún pé ṣé ṣé bọ̀dá náà là ń pe ẹlẹ́dàá ó túmọ̀ sí pé irọ́ náà ni irọ́ ni gbogbo àṣà rọ̀ hmm. irọ́ ni so àkọ́kọ́ olú ẹlẹ́dàá wa ibi tó bá ti lo àwa fúnra rẹ̀ á lo àwa fún àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìwọ la máa lò fún láti fi hàn pọ́kàn ṣoṣo ni má ba awórogún má fi nǹkan kan ṣorogún pẹ̀lú ẹ̀ dípò dípò kó àwọn àwọn ẹlẹ́dàá wa àwọn olúwa wa ta ló àwọn olúwa yín olúwa wa ẹyọ kan ṣoṣo ni àmọ́ ibi tóun bá ti lò fúnra rẹ̀ pé àwa á sọ pé olúwa sọ pé àwa ọwá ni kí ló ń fà á òun lọ́ba tó tóbi gbogbo àwọn ẹ̀kú kúrúntù lásán òfútùfẹ́tẹ̀ jazakum allah khairan sheikh alimadina center pápá abẹ́rẹ́ ló gbọ́n ṣẹ̀ ni wọ́n ṣe agbátẹrù ètò kí aláàbò bá